ṣé pé ọ̀tà tútù wà. pé ọ̀tà wà. ọ̀yà àìsàn ní méjì. méjì fifty naira ní méjì o. ọ̀yà àìsàn. a ara ara dúró. màámi dáta. ó lè kẹ ọmọ mi ò ń jalè o. màmá ọmọ yín wá ṣọ́ọ̀bù yín wá jí búrẹ́dì mi. gbogbo yóò ní rí wàhálà tójú tí ń lọ ẹ wò ó àìlera mi ló fà á tó fi wá mú búrẹ́dì yín bí ẹ ṣe ń wò mí àárọ̀ àná mo ti jẹun gbẹ̀yìn bóyá ẹ ló jẹ́ kó wá ó fi tọmọdé sí ni ẹjọ́ ẹ má bínú torí ọlọ́run. tọ́jú yín bá fọ́. tẹ́bi ń pa yín màmá ṣé búrẹ́dì tèmi lẹ́ni kọ́mọ wa máa jí ní ṣọ́ọ̀bù. ojú àwọn lákọ̀ọ́kọ́ tójú wọn máa fọ́ ni títí nílẹ̀ àkọ́kọ́ ni ẹ jọ. kò sí wàhálà bá ṣe tọrọ yẹn báyìí ni ọ̀la àti dàdí ọ̀la. Ah, ah, ojú mi ẹdun ẹni sùn. ẹdun ẹni sùn ẹdun ẹni sùn ẹdun ẹni sùn.